àwọn òmò nǹkan tí a fi ń gbámú nínú gbogbo àkọlé tá a sọ̀rọ̀ lé lórí yìí wípé kó tó dé parí ó ṣe é ṣe kó jẹ́ pé ó ti wọ̀ lọ́ra wọn fún wa ní sọmárì òun ni wọ́n pè ní nàta. Nígbà tí parí ọ̀rọ̀ yẹn lórí ẹ̀ ní ní títẹ̀tẹ̀lé níbàámu sí àkọlé kọ̀ọ̀kan mú sọ fún ẹ pé sí ìmọ̀ sáà àwọn ọmọ òkú kan wà tá a jáde ní ọ̀rọ̀ nínú tọ́pìkì eléyìí àkàlọ́ nígbà tí ó lè parí. ó pọ̀ sí wọ́n fàyọ̀ fún wa ó jẹ́ mẹ́rìndínlógún ó jẹ́ mẹ́rìndínlógún bí a bá lè ìyẹn lẹ́ẹ̀ lórí pé a sọ́kùtì àdánù ń bẹ tí a kà ní ìparí àkọlé nípa bí àwọn ènìyàn ti yí ọ̀rọ̀ sánà lọ́dọ̀ àlejò náà sí. Wọ́n ń fún ní ìtumọ̀ tí ó túmọ̀ sí láti ọ̀pọ̀ ọgọ́rọ̀ ọmọ ogun tó ti pọ̀. Ilé ìwé ilé òkè máa tẹ̀lé ìdòdì nítorí àìsàn àbí nípasẹ̀ káfẹ́ fífẹ́ ẹni sí ọlọ́run àbí kámọ́ ìdàgbé tọ́kàn wípé ilé kókó ń bẹ nínú ẹ̀sìn káwá máa wá ọ̀nà míì ọ̀tọ̀ ní kí èèyàn má ṣe kókó òun tẹ̀sìn mọ́ ọ̀tọ̀ ní kókó òun fẹ́ tẹ̀sìn ṣùgbọ́n ó ti lè jù bọ́lọ̀ ń ṣe wúyẹn àbí bá nàìjíríà wí ọlọ́lá òkà àbọ̀kálà. ẹni ewu tí o bá tẹ̀sìn rárá tó o bá tí gba tànàbì sallallahu alaihi wa mú tí ó bá mú lálàyé mi ó ẹ̀yọ náà láàmú ipe ní tí òun yìí ti kọ́ bá tàlẹ́ o òun àtẹ̀jú kankan kódà òun ló ti wálẹ̀ òun ló

kí wọ́n mú ara àwọn olùmọ̀ tí wọ́n ti lò five six seven eight hundred years. wọ́n mú wọn wá wọ́n mú àwọn sọ̀hábà tó fi lòdù wọn lọ láyé wọ́n mú wá. tó jẹ́ pé ọ̀rọ̀ yìí ọlọ́run yìí náà ló mú sí àlàyé rẹ̀. lábẹ́ ọ̀rọ̀ yẹn náà wá rí àwọn tí wọ́n tún bá wọn lò gbà tí wọ́n gbà sọ́lọ́run wọ́n tún rí ọ̀rọ̀ yìí síbi tí wọ́n fẹ́ nínú ìfẹ́ rí tíráàkù làwọn ènìyàn ló wà kátàlẹ̀ yóò máa lé fún mi ọ̀nìyàn àbùdó láàárọ̀ sọ fún bàtọ́ ọ̀bẹ. nígbà tí àkọ́kọ́ oníṣẹ́rù wọn ní nítorí àwọn ìwíkúwì wáyé àrùn bíi ha máa kọ̀tọ́ lọ́wọ́ lọ́sọ̀rọ̀ ọ̀rọ̀ àtàlẹ́ بالنهي وأراد أي وما أراد wọ́n fẹ́ fi ọ̀rọ̀ wọn tí wọ́n ń sọ yẹn wọ́n fẹ́ fi ní èròǹgbà òṣìṣẹ́ ọlọ́run àtàlọ́pàá òtàlọ́ ọ̀tàlà kó n bí gbọ́dọ̀ ní ọkọ̀ wa láti rẹ̀ nígbà tí ń sọ̀rọ̀ oṣù tààrí àdúgbò oṣù tààrí oṣù tọ́lá oṣù tọ́lá pẹ̀lú tààrí. ni wọ́n fi sọ pé النهي عن البناء على القبور ويعتقد المقبرة مقبلة أو بالمقبرة مقبلة أو المواقف والتي من المكان ومن القول على الله بالعلم أرسيل أي يوم ما قارئ أي يوم ما قارئ الله ونقول ونقول قصصي àbáyọrí sí ẹ̀ wípé wọ́n tún ti haram ọmọ gbígbọ́ náà lẹ́nu àti ìtàkùn ànábì sọ̀rọ̀ ayọ̀ nígbà. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tíwà tẹ̀ wípé torí ni tó pé torí ni wọ́n máa ń fún wọn létí pé láyà ńlá láyà lórí ẹ̀ tó bá jẹ́ pé torí ẹ̀ pẹ̀lú. nítorí pé ọlọ́run bá wọ́n sọ fún ẹ pé mọ́nùkọ́lù àti ìfúkẹ́ àti nàìjíríà pàálí ìdájọ́ ìlọ. àti tí wọ́n bá sọ pé kò rọrùn ọlọ́run láti ọbẹ̀ rẹ̀ wọ́n á nàbí kọ́lá lọ́wọ́ àtọ́là. èyí tó bá ti sọ́lá ní ibi tẹ́lẹ̀ wà ó ibi tẹ́lẹ̀ ọlọ́run ọba. ẹ má ti sọ́lá níbi tí mọ́sídìí àti mọ́sídìí lọ́lọ́ fẹ́ràn nàbí sallallahu alaihi wa àwọn wá ya ẹ̀yìn tí ó sì sí lọ́rọ̀ àti sallallahu alaihi wa sallam. náà lọ́dọ̀ wá wáde pé ẹ lè fi láàrin ní sì jẹ́ pé ara wọn ò ní kò ní kò ní orí wọn orí ibi tààrí wọn àti bẹ̀rẹ̀ wípé ẹ̀nà ọ̀gbọ́n gbẹ́lá ní ti jálé jù. wọ́n jẹ́ pé nígbà tá a ọba ti rà mo lè gbé òdì jáde. ní àkọ́ ní síra wa sọ wípé àkọ́kọ́ ń dá ló jáde nínú ọ̀rọ̀ ìyàkọ́lé ìlú máa dúkùmọ̀ dájára ọ̀rọ̀ tó lu sọ̀rọ̀ wà في من بنى مسجدا يعبد الله فيه عند قبر رجل صالح ولو صحت نية الفاعل ọ̀rọ̀ tó fi ṣe ọlọ́run bá fọ sallallahu alaihi wa sallam nípa wípé ẹni ó tó bá mọ mọ́sálásí tó kọ́ mọ́sálásí tí ń sin ọlọ́run ọba nínú ẹ̀ ẹ̀kọ́ ní bọ́rọ̀ ti bẹ̀rẹ̀ yẹn ọ́fíìsì gan nìyẹn bàbá kàkéńtì ẹ̀ ó kọ́ mọ́sídìí yà á bolo lọ àti ní ọlọ́run ọba nílẹ̀ nílẹ̀ mọ́sílì ìtàkùjúwe yà á bolo àbí mọ́sílì mi èròǹgbà tí yóò gbòòrò ọdún tó ń fẹ́ lọ sí náà ní ìwà àti ìdòwú kọ́mọ́tàlásì. torí ẹni tó bá gbọ́ ìsìlámù yìí ó mọ̀ pé kàn bá wọ bẹ̀ gan lọ́dọ̀ àti pẹ̀lú ẹ̀yàn nara ló fẹ́ wí ló ló ń bá lọ bí ó kọ́kọ́ ti kíni kó tó nara tọ́jú ìrọ̀bà sí i tó bá gbọ́ ìsìlámù yìí ó ohun èèyàn ní kíyèsí ara níbi pé ní tí mo ti lọ sọ láti yẹn òkú bẹ́ẹ̀ àbí òkú òkú bẹ́ẹ̀. kódà tí ó kú òní mọ́tì ọkàn ẹ̀ lè máa lọ bí òkú síbẹ̀síbẹ̀ àtẹlẹ́ sọ̀kan láti lọ sọ̀kan láti ní tó ti lọ sọ̀kan láti. ìdẹ́sọ̀kan àníyàn òun náà wọ́n á kọ́kọ́ ti ṣe àkọ́kọ́ sílárí gbàgbọ́ yàgòdò lọ́ọ̀hà sí ìrìn ọlọ́run ọba níbi nọ́ọ̀sìrì yẹn ṣùgbọ́n ìndà kọ́tùlẹ̀ rọ́jò lè sọ. Sàárẹ̀ ẹ̀mẹ́rẹ́ mẹ́mẹ́. Wọ́n tún wá ní nínú kọ́fíìsì sábà gbàgbé pàpé ìfà ìdá àgbìdá. Ló bá jẹ́ pé ó dáa ti sàárẹ̀ gan-an lè yẹn wá dojú kọ, àwọn méjì gbàdàgbà lọ́bi sàárẹ̀ ẹni tó lọ sí mọ́síjìdù títà rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá wúri o ní wọ́n ní kó kí ìtẹ́sìn ẹ̀wọ̀ bóyá ní òrì mú dọ́dọ̀ lọ. Tátọ́ wá sọ ẹni tó lọ sí tààrí gan. Wọ́n lọ káwọ́lá orí tààrí. Orí bàbá yìí ò sí láyé mọ́. Ò láyé mọ́. Wọ́n lọ bí àwọn séwù kan ó lè jẹ́ lọ́rin ó lè jẹ́ bàjá ó lè jẹ́ kò ó lè jẹ́ abẹ́kúta ó lè lóṣogbo wọn ò sí láyé mọ́ ó sì lọ sí sàárè wọn. ninety nine percent àwọn tí ń lọ kì í ṣe àbáyẹn ní ọ̀rọ̀ sàdúrà fún ẹjẹ́ àlọ́bẹ̀ káyé wálé sòrò fẹ́ẹ́ nàìjíríà kọ̀ kì ṣe àbá tí bẹ nínú sàárè ní ọ̀rọ̀ sàdúrà fún. wọ́n ní wàlọ̀ ọ̀tọ́ àti nígbà tó lè fa ìkọ́dà bá ní ìran ẹ̀ńtó tuntun láti ní mọ́tìtì òru dàrú yẹn lánàá ìbàdàn tí ó sì tó kàn pẹ̀lú tí ó sì tó kàn òun pẹ̀lú ẹbí bẹ́ẹ̀ ní sáré torí ẹ̀rọ mọ́tìtì láti mọ́tìtì ẹ̀wọ̀ yẹn mọ́tìtì láta. ságbọ́n yí ọ̀rọ̀ ìbánilẹ̀ láwùjọ lẹ̀ Yorùbá tí èsèlú ẹ̀yọ̀ kan ẹ̀wọ̀ mọ́tìtì àyàfi tá a bá mú ìtò gba wájú sọ pé mọ́sí ìtò gba wájú wọ́n ti kọ́ kókó òkúkó lẹ̀. tàbí tó yẹ pé àwọn òkú ni wọ́n kọ́kọ́ ń sin síbẹ̀ wọ́n tó wá kọ́ mọ́sálásí síbẹ̀ káyà lẹ́kọ̀ọ́ ẹ̀ ká sọ pé orí tẹ̀lé ló ti bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ànáyọ̀ anìtàmọ̀tì wọ̀gílàtò àrùn ìdálé nínú ẹ̀ àrígbọ́ pé kò dáa kámọ̀ ya kámọ̀ gbẹ́yẹ̀ rẹ̀ lọ́nà ọ̀nà tí wọ́n bá ń gbà gbẹ́yẹ̀ rẹ̀ kò dáa wọ́n sì lè wọ́n jẹ́ kọ́rọ̀ olè kókó nípa kíkọ̀. níbi wọ́n bẹ̀rẹ̀ àwọn èèyàn káàkiri káàkiri wọ́n gbẹ sóńtà wọ́n gbẹ nínú ẹnìkan kan gbẹ tarẹ̀ nínú ilé ẹ̀ wọ́n tó abẹ́ bá ti wọ irú nù báyìí èrè ń tàn kí gbé ilé lẹ́kọ̀ọ́ ń gbàgàdà. èyí tó burú jù ní tán àti tí wọ́n kọ́wọ́ yàtọ̀. ẹtún wo àwọn ìsáyìn táwọn èèyàn ti tára lé tó yẹ pé èrè àwọn ẹlẹ́mìí ẹsìn mẹ́rin pé ilé tẹ́sí wà ìjọba fi ilé yẹn ìtẹ̀sí sí ìtẹ̀sí àlàyé o ẹsìn náà ó síwájú ilé yẹn tí gbẹ tàbí kéènìyàn. báyìí, àlẹ́ ẹ̀rọ wà àlẹ́ dálé. pé bàbá ìyànà láwọn ará àwọ́lá tó mọ̀ kọ́pìlà mọ́tí ní èdè kọ́ọ̀mù tí ọ̀rọ̀ àmà kọ́ọ̀lá tó mọ̀ lánàá kára ní ti ya ìlànà ìyàkúta bèbè mi àtàkọ́ta. ọ̀nà àlẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ lọ́sọ̀lá nígbà tí ń sọ̀rọ̀ yìí ní orúkọ ọjọ́ bíi márùn-ún ti kọ́ọ̀mù tí tí ó kò láyé kì ṣe pé kò ti bá ìṣirò níbẹ̀ tẹ́lẹ̀ òkú bí ọmọ ọmọ akọ ọ̀rọ̀ sí ọba ọba ara rẹ nígbà tí wọ́n ti gún àlééfà ọmọ ọ̀rọ̀ tí wọ́n ti gún wọn ní nǹkan níkùn nísàlẹ̀ ìdìbò ẹsẹ̀ fààyè pẹpẹsẹ fààyè ìfẹkàn ìwọn kó fún sínú ọmọ bàtọọlù padà ọdẹ ọba ọba ara rẹ wọ́n ti fi ní wọ́n kó ìlú sínú padà ní sọlá tó tóbi ni wọ́n ti gún Ramon nínú àwọn òun ó tètè parí sọlá tó yẹ. bí ọlọ́run ọ̀la ló sí. ọjọ́ kẹta ni àléfà tó jáde láyé ṣùgbọ́n bí àwọn ti àléfà ti mọ̀ pé àkókò ọlọ́run tó á wọn ò àti wọn kò sí ojú ọ̀nà lọ́wọ́ láàrin ọjọ́ mẹ́ta tó kù náà. ìgbà ọkọ̀ kù síbẹ̀ wọ́n di ẹnìkan wá tẹ fàlífà wò lásìkò gbà yẹn nínú àwọn èèyàn tí wọ́n gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àwọn èèyàn wọn wá wọn bá ní kẹ́bí wọn bá ní wọn bá ní dárò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìfọ́ ọkọ̀ yìí tó tó ṣẹlẹ̀ náà ní ìdúrà bàbá yẹn àwọn èèyàn bá ní dárò ọ̀dọ́mọkùnrin wá yí padà yẹn wá lọ wọ́n ní àlẹ́ àti rọ́jò yìí.

lórí ìfẹ́ náà ẹ ẹ irú irú irú ohun tí wọn fi mú pásọ ọjà ọkọọsẹ ẹ wá kàn bí ẹ sí ntúmọ̀ràn pàtó mi sọ yìí àti kọ̀ǹdíṣàn tó wà mo yá ọ̀rọ̀ yẹn lò fún irú ti irú ìdáǹkọ́lẹ́ náà àti pàtàkì lọ́dọ̀ ọ̀tá ìṣẹ̀lá fa sọ̀rọ̀ sókè fàyínà wo à ń kọ́ ìtàwọ́ bíkà wà fàyínà wo à ń kọ́ ìrọ̀ bíkà. wà ń kọ́ ìtọ́ rẹ̀. olójú àmọ́ ọ̀lẹ́ ti bẹ̀rù ọlọ́run kíkà àti àrà tí ó yà á máa bẹ̀rù ọlọ́run. ẹni tí ó kó láyé lọ́la ní sọ̀rọ̀ àti lọ́tùnà tí ò rán ìfun tó ti jáde kò rán eléyìí. bọ́ǹbù ran ran ní Afghanistan during Afghanistan and in 1981. ọ̀kan náà wà fún àwa tí wọ́n ti bẹ̀ láyé lòlù ní Mẹ̀dínà Sheikh Musa Al-Qadri tó ló bá ti sàlékún dáadáa wọn. wọ́n wà lókun ìjọ náà lọ ń gbọ́ kíkẹ́ sí wọn tí wọ́n ti gbà láti látọ̀wọ́. wọ́n ní bọ́ǹkì wọn owó tún fún apá àbàtà àwọn kò fún kínú ẹ̀ka àwọn dìde ọ̀rọ̀ tí mo

irú ẹ̀ ní sẹ́yìn tí wọ́n mi ọjọ́ ọlọ́run sára ẹ gbólóhùn yẹn ẹni tó náà sáré nù sọ́nà ní ẹbí ọ̀rọ̀ wọn lọ àmọ̀ ìwọ mọ̀mọ́ bá wọn sọ̀rọ̀ wípé ọkàn ìgbàgbọ́ wà sọ pé kì í sọ̀kàn ló àwọn tí wọn máa ń sọ bẹ́ẹ̀ wọn eré wọn máa ń kàn dẹnu àti àti àrùn ìjọmọtò Ọlọ́run pé kò sí tó kàn yí pẹ̀lú bá a ti wà ọkàn ní rárá o ẹsìn Ìsìláàmù gbà pé ọkàn àtàbí ara mọ. fa iná ru akọọlẹ rọbì mo ní òjò àmọ́ tó ń bẹ̀rù Ọlọ́run ní ti rírí wà á ń kọọlẹ fáwọn òbí o ní ó sì jẹ́ kí orúkọ wà ní mímá ti ìmọ́tótó ara ìmọ́tótó ta sọ. tẹ̀bá tẹ́lẹ̀ méjì kan kùtù mọ́lẹ̀ ẹ bẹ́ẹ̀ bí ẹnu tí ń tẹ̀ mọ́lẹ̀ o gbogbo tó ibi tí ń tẹ̀ mọ́lẹ̀ o ti bẹ̀ mọ́lẹ̀ o. ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹta yẹn náà tó wá yẹn padà ọjọ́ bíi márùn-ún tó bákan náà ẹlẹ́ẹ̀kẹrin náà yòó sallallahu alaihi wasallam àgbélé yìí ń kọ́bìlì kọ́bìlì àyè ń jẹ̀dà sọ̀rọ̀. àrẹ́sì sallallahu alaihi wasallam ń kọ̀ fáwọn èèyàn wọ́n máa ṣe àbí nǹkan tó náà ń níbi tààrí rẹ̀ láì sí tààrí. àgbà wọn ti gbà láì sí tààrí sọ̀rọ̀ sí tààrí pàtó

Kama ṣe sùjú kámọ́ ṣe bá dà sí sàárẹ̀ àwọn ẹni rẹ̀ àwọn jù àtàwọn nàkọ́ súnà tí wọ́n nìyẹn wọn ò kó lórí ẹ̀dùn ni o nínú aláwọ̀ dúdú àtàláwọ̀ funfun wọ́n ti wà lórí ẹ̀dùn ni ẹlẹ́ẹ̀kẹfà lánàbó lánàbó ìyá wọn àlàdà ìtọ́lọ́ọ̀tẹ́gbẹ̀lẹ́ wọn lórí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀keje ánàmọ́lọ́dà ó ta àdéhàwó ìyá rẹ̀ nítorí ti ọlọ́run bá gbàlérò níbi ń sọ ọ̀rọ̀ yẹn káwa náà lè ọrụ tààrà bọ́lú ẹ̀ pàápàá jùlọ níbi ọlọ́run tààrà èyí tó tẹ̀lé sí tẹ́lẹ̀ kẹjọ rẹ̀ ẹ̀ lẹ́kùnkì ádámì ìbúrọ́ọ̀dù kọ̀ọ̀pù sábà fi fílà àti nígbà pé àtẹjọ àwọn èèyàn máa pọ̀ ọ̀hún ti sálámà ó ṣàjọ kó o ti bí ọ̀gẹ̀gẹ̀ ní tẹ̀lé àná nígbà yẹn lọ́wọ́ ọ̀sán ló bá tẹ aláàfọ́ náà fẹ́ kó kó máa lọ rògbò àti tìjú ìlú wọ́n ti fà kọ́ síta nù ọkẹ́ yìí ti kébìlà ọkọ̀ ní ti di ti sàrẹ̀wà ó tẹ̀ pé yòó lè fojú ní sàrẹ̀ ẹlẹ́kẹ̀sán ìmáàna ìtẹ̀kọ́ ìtẹ̀kọ́ ìtumọ̀ mímú mọ́síṣù ní mímú bàárẹ̀ ní mọ́síṣù èyí máa fi tuntun síbẹ̀ tí máa fi tuntun àfihàn náà dáadáa ó lè má jẹ̀bi sàárẹ̀ gẹ̀gẹ̀ rẹ̀ ẹ̀wà òtò orí ilẹ̀ ẹni sàárẹ̀ wà lẹ́sìn tẹ̀. olùtẹ̀sẹ̀ ẹlẹ́kẹ̀wá kọ́ra nàbẹ́yìn náà. من دخلها وبين من تقوم عليه الساعة òbí bí ọlọ́run fún ọ̀rọ̀ ni ó tún rò pọ̀ mọ́ àwọn tó máa fẹ́ láyé pàtàkì àgbàdé bọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ dúró tó àwọn ẹni tí ó ti fẹ́kù lórí ilẹ̀ ayé gbà náà. èyí tó tẹ̀lé débi òwò fẹ́ pọ̀ bá ti yẹ pápá náà ti fi kàn ọ̀rọ̀ tó sọ ẹni ìrẹ́lẹ́kọ̀ọ́kànlá kọ́tọ́ ó jáde láyé gbà tó kúbi ọjọ́ márùn-ún kó sọ̀rọ̀ yìí. nínú ẹ̀ èèkó ọ̀rọ̀ sí àwọn ìran méjì kan àtọ̀ ìfọ̀tẹ́lẹ̀ látẹ́lẹ̀ gómọ àṣàrò àlùbídà tó yẹ kó àwọn burúkú náà fi mọ́ dà mọ́lẹ̀ tí ó bá tọ́ lọ́wọ́. báyìí àkọ́rọ́jà ń bá lọ àlè lẹ́yìn ìsìntẹ́ni ọ̀sàbẹ̀yìn náà tó kọ́ kódà nínú àwọn fẹnifitì tó dìtọ́ lọ́nkọ́ tí wọ́n lọ náà. wọ́n ní ẹ̀ka wọn fún wọn. ọmọ rọ́ọ̀fìdọ̀ tó wà ní jàmíyà wọ́n kò wọ́n ní rọ́ọ̀fìdọ̀ wọ́n ṣíà jàmíyà wọ́n sábàbí rọ́ọ̀fìdọ̀ adé àṣírí máa kò lè àdébí ìtọ́lọ́lọ́wọ́ àìsọ́là ní ṣídẹ́tì náà dé oríṣi ọlọ́run ọba ó nira ìpọ̀kàkó kálímù pé ikú èdè tó rọrùn òdi bẹ́ẹ̀ ni a máa bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ tẹ̀lọ́ òdìdí ọlọ́run ní sàkàràtù náà ìpọ̀kàkó lé ẹni tó lè sọ ẹni tó ké tó lè sọ ni ẹni tó lè láyé táwa ti náà àbílẹ̀ ètò ilé ayé láti rìn àkókò lè fi ayé mi ọjọ́ gbèrè àti àwọn ọmọ tàbá bọ́ nàgbèrè pé bóòlù lè rí nígbà tí wọ̀ ẹnì kẹ́kọ̀ọ́ lè mọ́ àfi kíkí tá a ké tá nǹkan yìí ọlọ́mọ ti lọ àwọn ẹ rí kọ̀ọ̀kan kú gan ẹ̀rá pẹ̀lẹ́ rẹ̀ tí máa fa ké káwọn kẹlẹ́bí gan fẹ́ pa ilẹ̀ kan lọ wọn nígbà tí ìnira bá dójú ẹ̀ kíkọ́ kakú bá pọ̀ tí kò sí igbó tẹ́lẹ̀ àpẹẹrẹ mi onítọ̀ wọn mọ̀ bèrè fúkú àwọn tí wọ́n ní wọn mọ̀ bèrè fúkú dípò àlàáfíà ànábì sọlọ́sọ̀ ọ̀dáàlà ọ̀sọ̀là tí ìrìn abá dojú ẹ̀ tí ìrìn adójú ẹ̀ èèyàn èèyàn kàn jára yìí torí pé ẹ̀mí lókè lọlẹ̀ ṣùgbọ́n ìnira yẹn pọ̀ ọkàn aládùn àgbà. Allahumma amini madamatil hayatu khayran li ọlọ́run jẹ́ kí n sẹ̀mí jẹ́ kí n bò lẹ́nu ìlú ayé dáadáa kù nínú sẹ̀mí fún mi kí ìran bá dúdú ẹ̀ má bèrè fún o tọ́ba jẹ́ ní ọlọ́run lóòótọ́ má bèrè fún àdó àyè fún ọ̀sẹ̀ tó wáyé pé dáadáa kí n sẹ̀mí nínú sẹ̀mí yìí jẹ́ kí n sẹ̀mí rè wọ̀tọ̀ ọ̀fọ̀nì ọlọ́run bá mú mi lọ sọ́dọ̀ rẹ̀ màdáàmù tìlìwà fà sẹ́rọ̀ sí tó bá jẹ́ wípé ibi kí n papòdà ibi títán ìbẹ̀rẹ̀ orí bá wà. má má bá wọn dá márùn-ún pé èyí ó gbé gbẹ̀gẹ̀ torí wọ́n gbé ìdílé tó pààyàn tó bẹ̀rẹ̀ sí à wọ́n gbé ìdílé tó pààyàn yóò mọ ìyàlẹ́nu pé ń gbà òun pààyàn ara ẹ̀ tó pààyàn náà wọ́n kì í lè pa. ìdílé apààyàn wọ́n gbé ìdílé àtẹ̀wò tó bá inú ìwà jẹ́ ẹgbẹ́ ọ̀nà. ẹlẹ́ẹ̀kẹtàlá máa ó kiri mọ̀ bí ìmìnàlẹ̀ fàlùlà ọlọ́run fáànù bí lè sọlọ́lọ́wọ́ sọlá nípa kó mú òtítọ́ ọlọ́run ní ààtò bẹ́ẹ̀ ni wọ́n mú àti Ibrahim aleṣọlá àtọ̀sọlá nǹkan mú náà ní ààyò àlejò ní ọlọ́run bá fi mú mi ní ààyò ẹgbẹ́ òkè mú Ibrahim ní ààyò ẹlẹ́ẹ̀kẹrìnlá léèrè ànàhà àdà nínú ìmọ̀káfà gbólóhùn ààyò yẹn ó kọjá ìfẹ́ extra ordinary ìfẹ́ orí ààyò. ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún àtọ̀tọ̀rẹ́rì ànàfẹ̀sẹ̀ pa àtọ̀rọ̀ sọ̀hárà wọn láti náà ní sọlọ́láwọ̀ sọ̀tọ́là tí a bá fi sídìí lọ́lá tó náà sọ̀hárà sábà bíi bẹ́ẹ̀ ní ọ̀lọ́sí jẹ́ kàlífà àkọ́kọ́ nígbà tó bá ti lẹ́ẹ̀kẹ́ẹ̀ẹ́dógún ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀ẹ́dógún àti ṣáàpù nílànà ìlànà àwọn àpẹẹrẹ pọ̀ lánàá sí tó túmọ̀ sí pé àwọn apẹ̀lú àti ìpà nígbà táwọn ilé ní ya wa ń béèrè nípa àbúrò ìwà ìwà irú rọ́ọ̀lù ọkùnrin bí ọkọ̀ àtàwọn oúnjẹ máa ń ṣe ní ìbálòpọ̀ tó wáyé kọkùnrin méjì ní ṣe pọ̀ ní a. lè wà ní ìnù ní ọlọ́run fi rán àná nìlú lẹ́yìn gbogbo tó wá sáyé ọlọ́run fún ní iṣẹ́ àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ lọ jẹ́ ni fáwọn èèyàn àdúrà lọ́wọ́ tó lẹ́yìn ṣahada lẹ́yìn ẹ̀rí yẹn tó wá fẹsẹ̀ kọ̀ọ̀kan tó lọ́wọ́ ẹni lẹ́yìn ìyẹn tó fún mi pé lọ́wọ́ sọ̀rọ̀ àwọn bá wọn àwọn ọkùnrin àtọkùnrin. bẹ́ẹ̀ náà ni káwọn obìnrin àti obìnrin máa bára wọn lóko. nínú ìbéèrè rẹ̀ òun ni kí ọkùnrin fún ara rẹ̀ tó wá ti dé stéèjì yẹn tó bá jẹni tí ò sí máa rí o ti ń kó pátá máa rí. tó dà bọ́ wá jẹ́ pé ti ta àtìkọ́ ìsìlámù yìí tó wá ń fẹ̀mí ẹgbẹ́ tí wọ́n ní òlágbára ẹ̀ káàrin lọ́wọ́. òní wọn máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa nígbẹ́ wọ́n fẹ́ yàwó fún tó bá ti pé òbí ló ní lọ́wọ́ ó fẹ́ yàwó fún àwọn bá máa kankan sínú orí wọ́n máa ń fẹ́ yàwó fọmọ jíjẹ mímu ọmọ mi àtìyàwó ọ̀ǹda bàbá náà mẹ́tùwà. òun ni ó kọ́ ọ́ kà máa kọ́kọ́ ìyàwó mi. àbẹ́ rí gbà. irú àwọn nǹkan yẹn tí ó sì sí láwùjọ tilẹ̀ Yorùbá yìí tó lè bá fẹ́yàwó kan àbá tí wàhálà àjẹ àbúbá dé ilé dàrú ẹnìkan kọ́lẹ̀ ẹnìkan lọ ẹbí ìyàwó òun lọ fún òun yìí kò nínú bá a wọ́n pàtó wọn ní ìlédà lónìí yìí ní máa ń lé àwọn ọkùnrin wa náà sábì yàtọ̀ ní máa lé wọn sá lárúbáwá ní ìdí mo yẹn haúsá ní ó mọ̀ bọ́ ọmọ wọn ó mọ̀ wọn àfẹ́ kó bọ́ọ̀lù bínú ọ̀kan nínú àwọn kẹta ń sọ yìí. tòkòdá kòkà tó sì náà ọkùnrin àti obìnrin ó papọ̀ ni. inú lọ́rùn pàtó fún ìgbà tèmi tí ìjọba ìpè ní wájú tẹ̀sí kábì bí à ń pọ ọmọ nígbà kan nígbà kejì ọ̀rọ̀ tí ò tó nǹkan òun náà ni.

ẹ̀wọ̀n kọ́ wòye ló pa ẹ̀ ìyẹn ni pé bí ò bá tọ́ kí ni ó tẹ̀lé yóò sọ̀kalẹ̀ pọ̀ mọ́ ìdí sọ̀kalẹ̀ ní alùpùpù kọ́lá mi ń ṣe bẹ́ẹ̀ alùpùpù àti sọ̀kalẹ̀ ńlá kì í parí ọlọ́run sọ̀kọ̀ fún wa ẹni pé ẹni ti dààmú obìnrin ẹjọ́ bọ́ra iye lórí ẹ̀ kó máa jẹ pé lókà ní ìtọ́nà sọ́là ó bá ti ń súnmọ́ ìyàwó yín tẹ́ ń bá ṣèbálòpọ̀ pẹ̀lú ìyàwó yín ẹ̀ẹ́ ẹ̀fí lára balẹ̀ hátà tàdúrúkọ̀ àti ìlàjà wátàdúrú kí àti ìlàjà. Ìdí bẹ́ẹ̀ lẹ́yìn méjì ló fi yọ wọn. Tí wọ́n bá ti rí bí lára balẹ̀ kó náà rẹ̀ kí wọ́n náà rẹ̀. Adùn bẹ̀ tí ọba bẹ̀rẹ̀ ìjẹ́ kó náà. Òtọ́ bá jẹ́ pé ìnira ló jẹ́ fóun. Ẹ̀sìn ń bẹ̀rẹ̀ rẹ̀ ìnira ló jẹ́ pé nígbà tí ìwọ bá rà gbọ̀ngbẹ̀ òun ò ní rí tó ẹ jọ ní agreement pé títí oníkádìde ọmọdé àtúndé oníkádìde ní àbẹ̀wò àfikà rẹ̀ láwọ́dọ́rọ́rọ́ ọ̀là àgbọ̀rọ̀ nira wọlá ọ̀nà kan pé ìbéèrè rẹ̀ ti ilé àti oníbẹ̀rẹ̀ náà ti òkè ìdẹ̀ka tí ó dáa yóò bá rẹ̀ lè rí yóò bá rẹ̀ pé àwọn. uno vamos vamos como yo tanto, de la la